إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي لا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوك الله سبحانه وتعالى أترى الصلاة فوان أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوجد lórí ọ̀rọ̀ ìrùn tí a ń ṣàlàyé fún àwa èyí tí a ma gbé ẹ̀wù ní ẹnu khutbah tí o ní òun náà ni ìtí a ma sí makruhatus salah àwọn nǹkan tí wọ́n fẹ́ kí a fún ká fún nígbàtí a bá ń kírun lẹ́yìn ilé insha Allah a sọ̀rọ̀ nípa àwọn muftilatu sọ́lá àwọn kan tí máa ba ìrun jẹ́ ṣùgbọ́n ká kọ́kọ́ mention àwọn kankan tí ó yẹ kí a avoid náà ká yẹra fún nígbàtí a bá ń kírun bó ti ẹ̀ jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyẹn lè má ba ìrun jẹ́ ṣùgbọ́n nǹkan tí máa affect ládàá ìrun ni. anábúwa muhammad sallallahu alayhi wa sallam lára nǹkan tí ó pàkíyèsí àwọn sọ̀hábàrù duwanu láàrín sí onípe tí wọ́n bá ń kírun kí wọ́n jẹ́ ní tí yóò concentrate lórí irun wọn torí pé ìgbà ní èèyàn kírun in tí ó gbà ní ládá nínú irun tó kí kò ju ìdáka ìdámẹ́wàá lọ àbí ìdáka ìdámẹ́sàn àbí ìdáka ìdámẹ́jọ anábi sallallahu alayhi wa sallam ó dárúkọ eléyìí tí dárúkọ rẹ̀ débi ìdájì dàtí tí a bá kírun bí a ìdájì irun tó kí òun náà ni tí ó ní ládàá rẹ̀ <coughs> torí eléyìí ó dáa kó wípé ká concentration nígbàtí a bá ń kírun lára àwọn kan tó lè affect concentration wa tá a bá ń kírun òun náà ni kí ajẹni tó ṣe pé yóò máa wòkè nígbà tó bá ń kírun ẹni tó kírun in tí wọ́n expect lọ́dọ̀ rẹ̀ òun ni kó máa wo bí tí ó forí kan ibi tí ó forí kanlẹ̀ sí àbí kó máa wo iwájú rẹ̀ gẹ́gẹ́ bí àwọn màlìkíyà ṣe sọ ṣùgbọ́n yìí ó tẹ̀wọ̀n jù wallahu alam òní kébi ta fẹ́ forí kan òun làámọ̀ wò ń gbàta bá ń bẹ bá ń bẹ lórí ìdúró ṣùgbọ́n ẹlòmí yóò máa wò káàkiri ni yóò máa wò kéni tó bá ń kírun tí ó ní concentrate lórí rẹ̀ ṣe ìjọ kan náà muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí anas bin malik radiyallahu anhu tó gbà wá tí al-imam al-bukhari alayhi rahmatullah táwọn náà kọ sínú tíra wọn ta masí sahih al-bukhari wọ́n ni anábíwá muhammad sallallahu alayhi wa ni ma balu aqwamin يرفعون أبصارهم إلى السماء kí ló rọ́lù àwọn èèyàn kan tó ṣe gbé tán máa ń kírun wọ́n máa ń gbójú sókè yìí anas ní fàṣtàdà kọlu fìdálí hàtàkọ anábì lè lórí ọ̀rọ̀ yẹn sallallahu alaihi wasallam bébí kó sọ ife layantahun na anzalik ká stọ́ọ̀pù ìmá wo òkè ká máa gbójú sókè tá bá ń kírun áwùlà tó tọ̀fà nà absorhun tí wọ́n bá stọ́ọ̀pù eléyìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lè fìyà jẹ wọ́n pẹ̀lú wípé kò fọ ojú wọn ni musulmi ó dẹ̀ gbọ́dọ̀ máa dí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sókílá fẹ́ ló ń belé òun ni wípé ká bá ń kírun à ń gbójú sókè so ibi tá a máa ń gbójú sí òun níbi tá a fẹ́ lọ forí kan àbí tá a bá ti ń wo iwájú ìyẹn sì fewé mọ́ ju pé kẹ́ni à ń gbójú sókè lọ. so bákan náà tá a bá ní kò dáa ká máa gbójú sókè nígbà tá à ń kírun kò dáa ká máa gbójú sẹ́gbẹ̀ẹ́ máa wẹ̀gbẹ́ ọ̀tún máa wẹ̀gbẹ́ òsì tá a bá ń kírun náà anábíwá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìyàwó aisha radiyallahu anha bó ṣe sọ tí al-imam al-bukhari alayhi rahmatullah tí wọ́n kó ilé náà kalẹ̀ aisha radiyallahu anha ni sa'altu rasulallah sallallahu alayhi wa sallam an iltifati fi salat mo bèrè lọ́wọ́ anábí sallallahu alayhi wa sallam nípa ká máa wo ẹ̀gbẹ́ máa wo òsì máa wọ̀tún nígbà tí èèyàn bá ń kírun lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam olóṣèṣì pé ikhtilasun yaqtalisuhu ash-shaytanu min salati al-abd lára ọ̀nà tí ṣàìtánù máa fi jí nínú òun ẹrú yìí lára ọ̀nà tí tó ló jẹ́ pé ta bá ń kírun a máa ń concentrate ni à ń wo ọ̀tún à ń wò sí eléyìí lára nǹkan tá a gbọ́dọ̀ avoid ni ẹni tó wò ọ̀tún tó ń wò sí eléyìí lára nǹkan tí ó máa affect ládàá èrò rẹ̀ ni so bákan náà lára nǹkan tí a gbọ́dọ̀ avoid níbi ohun so òun ni nǹkan tí wọ́n ń pè ní ìkàáwò kẹ́lì òun ni kíyàn jòkó lórí wọn ní àwọn àyè tí èyàn ti máa jòkó ṣùgbọ́n ìjòkó tó jọ ìjòkó ajá òun ni gẹ́gẹ́ bí tí a sọ fún wa àwọn ìjòkó tá a bá jòkó ń bí irun ó ní ìtòṣepó ó lọ́lá ju ìkan lọ aláwọn ìjòkó tó ń pè ní aliftirash òun ni kíyàn jòkó lórí ẹsẹ̀ rẹ̀ so a ní ìjòkó tí wọ́n ń pè ní atawarruk oníkéyàn fi awẹ́ ìdílé lẹ́ so bákan náà ìjòkó tó ṣe pé wọ́n tún pè ní ìkàáwò kan náà ń bẹ òun ni ká jòkó lórí ilẹ̀ ẹsẹ̀ wa ìjòkó méjì òun ni ìjòkó tí súnnà tó sábà rẹkọmẹ́ndì òun ní ká jókòó lórí ẹsẹ̀ òsì wa kí a na ẹsẹ̀ ọ̀tún ìyẹn èyí tá ń pè ní fútù ká na sókè ká fi ẹsẹ̀ fútù títí òsì ká fi ṣe ẹni tá a jókòó sí bákan náà ká fi awẹ́ ẹ̀dì wa lélẹ̀ so kí a na ẹsẹ̀ wa títọ̀tún ká na sókè. So, ẹsẹ̀ àlàáfíà kájé kí òun wọ ibi tí abẹ́ ẹsẹ̀ wa títí ọ̀tún so eléyìí wọ́n ń pè ní tawarruk èwo jù nínú méjèèjì so àwọn afá wọ́n máa ń sọ̀rọ̀ lórí eléyìí ṣùgbọ́n èyí tí wọ́n bá jókòó nínú méjèèjì náà ni kò sí tí ó dá ṣùgbọ́n tó dáa jùlọ òní bó ṣe pé tí ò bá kí ń ṣe jókòó ta ti fẹ́ sálámù kájòkó ní tí a sí al tábà sálámù kájòkó ìtàkì ní tàwárùkù yẹn so ṣùgbọ́n kí èèyàn wá jòkó lẹ́ni tó ṣe wípé ó ká ẹsẹ̀ méjèèjì sókè ó lè fi awẹ́ ìdílé lẹ̀ yóò wá kẹsẹ̀ méjèèjì sókè kéèyàn wá gbé ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì kó gbé e sẹ́gbẹ̀ẹ́ eléyìí ni wọ́n ń pè ní àlìkàá so anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó pè eléyìí fún wa irú jòkó báyìí kò ga ní orí irun èyí tí a jòkó lórí ẹ̀yìn ẹsẹ̀ wa táwọn èèyàn máa ń ṣe láàrin ìforíkanlẹ̀ méjì eléyìí kò sí tó burú mẹ́ ní tó tẹ́wọ̀n tó bá ṣe pé láàrin ìforíkanlẹ̀ méjì òun láti jòkó lórí ẹ̀yìn ẹsẹ̀ wa méjèèjì ni èyí tí wọ́n ń pè ní ìkàrà tó bá súnà mú nìyẹn ṣùgbọ́n èyí tí a jòkó tá fọwọ́ ẹ̀dí àáwà fi ọwọ́ ọ̀tún ọwọ́ sí wa àáfi lélẹ̀ àbí kan méjèèjì eléyìí ni wọ́n pè ní ìkàáwìkẹ́lì so ká máa jòkó ń jòkó ajá anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní kí ajínà tẹ́lẹ̀ eléyìí lè mọ́ common láwùjọ wa àbí kó mọ́ common ní àsìkò sin ní ayé jọun àwọn èèyàn máa jòkó rú jòkó bẹ́ẹ̀ òun anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ni ó fi kọ́ fún àwọn èèyàn bákan náà kálá fẹ́ ṣe ìforíkanlẹ̀ ìforíkanlẹ̀ tá a ṣe àfarabalẹ̀ nígbà tá à ń gbóní jíjẹ pé ká lọ jòkó bó tiẹ̀ jẹ́ wípé ìforíkanlẹ̀ yẹn ni ó lè jẹ́ pé bá a ṣe ṣe àjòkó ṣùgbọ́n àpẹ́ rárá ká tuntun lọ ṣe ìforíkanlẹ̀ míì so eléyìí kò dá lára nǹkan tí máa rí jíuzi ládàárọ̀ ni tẹ́yìn ò bá tún wá jòkó kó tó lọ ṣe ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nǹkan pè ní àtùmánínà òun ni ká farabalẹ̀ ní àsìkò tó tó eléyìí ti kúrò bẹ̀rùn ẹni tí ò bá dẹ̀ ti ní tùmánínà gẹ́gẹ́ bí nígbà tí a ń ṣàlàyé fún wa àwọn nǹkan tó jẹ́ orígun run ẹni ẹ̀ ò nírun torí náà àwa tá à ń kírun tá a bá gbórí dìde níbi ìforíkanlẹ̀ kárí pé a padà sórí ìjòkó a padà sórí ìjòkó ní àwọn ọ̀nà tá a ti ṣàlàyé fún wa kó tó di pé kí ni àátún wá lọ ṣe ìforíkalẹ̀ ní táà bá padà sórí ìjòkó kátó lọ ṣe ìforíkalẹ̀ ní bí ìgbà tí a jẹ ń ṣá nǹkan òun ni ìta ṣe yẹn so tí ìta ń pè ní túmọ̀ nínú ọ̀rẹ́ lè kúrò so ìyẹn kò ń ṣe pé wọ́n kọ́ nìkan ti pé kò ń ṣe tó dá ẹni tó bá ṣe kò ní ìrùn so a gbọ́dọ̀ jìnà sí ilé lára àwọn nǹkan tí a gbọ́dọ̀ jìnà sí àbí tó lè affect ládàá wa òun ni kátàrí mọ́ forí kanlẹ̀ so kódà tí a bá jòkó náà kò ń ṣe kátàrí lọ bí ìgbà tí a jẹ ń ṣá nǹkan so arábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi abu hurairah radiyallahu anhu tí Imam ahmad gbà wá ó ní náà nàbí sallallahu alayhi wa sallam an salasin anabi kọm kan fún wa an nakra ka nakra díẹ̀kì kásáré ma forí kalẹ̀ bí gbàtá ní àjẹ́ ṣá nǹkan wà ìkàáyì kẹ́lb bákaná kájòkó ní ìjòkó ajá wàtífàtí kàtífàtí fàálà ká ma wò yìí ká ma wọ̀ wọ́n nípa tàbálà ń kí o so ká jìnà sí kí a má fara balẹ̀ níbi forí kalẹ̀ wa bákaná ká ma wò yìí ma nígbàtí a bá ń kírun so a ní ká máa wòkè kò dá ká máa wọ̀ tún máa wò sí nígbà tá a bá ń kírun kò dá bó o wá ní tá a bá ní àti ẹ̀wà wo ẹ̀yìn ń kọ́ so eléyìí tá a bá wo ẹ̀yìn ó ba ìrun wa jẹ́ ó ba ìrun wa jẹ́ ṣùgbọ́n tó wáyé pé ẹ̀gbẹ́ láwò awo àlàáfíà bá wọ̀ tún eléyìí ó reduce ìrun àfi tí ìdí pàtàkì bá wà fún olókùn gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ lásìkò anábọ̀wọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bákan náà lára nǹkan tí ó dá ká máa ṣe ń gbàtà bá ń kírun onígbóṣe pé ni tí ó ń kírun kó máa jẹ́ni tí ìtọ̀ ń gbọ́n àbí ìgbẹ́ ń gbọ́n ó máa pa mára kó wá fi yí wọnú run anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó takò eléyìí ó nínú ọ̀rọ̀ ìyàwó aisha radiyallahu anha tí wọ́n gbọ́ alátọ́rọ̀ anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí alimamu muslim ṣe bá wá wọ́n ní anábi sallallahu alayhi wa sallam sọ pé lásọ̀rọ̀ tàbí hadara ìtọ́ram wọ́lá huwa ìdáfi al-akhbasan tí ebi bá ń pààyàn oúnjẹ dẹ̀ ti wà lẹ́ èyàn lọ kí so kéèyàn wá fẹ́ lọ kí òun bá dé òun á jẹun so anabiwa muhammad sallallahu alaihi wasallam ó discourage eléyìí náà tí yìí bá ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn o n sọ òun ṣe pẹ́ni tó gbogbo gba tí àsìkò òun bá ti tó na ma náà máa so iwe èèyàn bẹ́ẹ̀ yóò end up lẹ́ni tó ṣe pé kò ní so eléyìí ìwà burúkú nìyẹn ṣùgbọ́n ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wípé oúnjẹ wà adẹ̀gbọ́tán ṣe kọ́ so èwo ni ká ṣiṣẹ́ ká lọ kírun náà ni káwá ṣe kí ní ká para wá síbi oúnjẹ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní idha quddima al-asha fabda'u bil-asha tí wọ́n bá ti gbé oúnjẹ síwájú ẹ bẹ̀rẹ̀ oúnjẹ náà qabla al-isha wa qabla al-maghrib ọkẹ́ tó kíkí ni irun maghrib so torí pé lásìkò ti tí wọ́n ti ti máa jẹun kó tó di pé kí ni wọ́n kírun maghrib so oúnjẹ alẹ́ wọn ó jẹ́ before magrib anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam wa ni tó bá ṣe wípé àsìkò tí wọ́n pèrún sí tí wọ́n ń ṣe kọ́ọ̀mọ̀ sí òun ló ń jẹ́ wà ń lẹ̀ ẹ̀jẹun náà kẹ́ tó lọ kírun ṣùgbọ́n eléyìí kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó máa ṣe ń gbogbo gbà torí pé kí a máa mí ìsìnrún jọmọ́ fún ọkùnrin eléyìí àà ìtí nítorí pé ìrún jọmọ́ ọ̀rá ẹ̀yà ní ló jẹ́ lórí ọkùnrin àfẹni tó bá ní ìdí pàtàkì kan so ìyẹn náà lára nǹkan tí a gbọ́dọ̀ mú bákan náà anábì sallallahu alaihi wasallam wa lahu yuda'fihu al-akhbasa ìtọ́ngbọ̀n àbí ìgbẹ́ngbọ̀n wá ó pé tó ń bá tó ń bá kírun wọ́n lọ ṣe ìgbọ̀nsẹ̀ àbúwọ́n á lọ kúsárí tó ń bá kírun tán Ah, eléyìí kò ṣe nǹkan tó dá àgbà ẹgbẹ́ nǹkan ẹ̀yìn ò gbọ́n lọ títí lókù tó ṣe ipé ní tó sì lè mú mọ́ra for long ni kódà bó ṣe pẹ́bí wákàtí kan lẹ́yìn ìgbà ìtàn ẹ̀ lè mọ́ wá so àfi tí ó bá ti jáde so ìlú yóò kọ́ là ń sọ ṣùgbọ́n ìtàn gbẹ̀yàn tó ṣe ipé bó wà lórí ìrun ni bó ṣe ń kẹ́sẹ̀ kan sókè ni ó mọ kákejì sókè látara pé ìtàn yẹn ti mú àbígbẹ̀yẹn ti mú ìròyìn bẹ́ẹ̀ wá lóun fẹ́ kírun anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam kéèyàn má ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ àwọn ẹlẹ́yìn tó bá ṣe irú yẹn tó fi kírun ládàá àrùn rẹ̀ rìdíùsì gan kódà inú àwọn àfẹ́ẹ̀sì tán ní kò níhun torí gbólóhùn tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó lò so wọ́n fẹ́ ká concentrate lórí ìrun tá a bá ń kí so òun ni ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ máa pàtọ̀ mára bákan náà a gbọ́dọ̀ máa pàgbẹ́ mára nígbà tí ìfà bí ìgbẹ́ bá ń gbọ̀n wá kódà tí iṣó bá fẹ́ wá kò dáa ká pa á mára kò dáa ká pa á mára tí iṣó bá fẹ́ wá so ká fi ilẹ̀ kó jáde so that àálọ̀tán ló wà láṣe láti lọ kírun ṣùgbọ́n ká ní pé èèyàn pa á mára tí ó jáde ó wá kírun bẹ́ẹ̀ ṣé ó nírun àbí kò nírun ó nírun ó pàtó mára tí ètò yẹn ò kán nígbà tó ń bẹ lórí irun ṣó nírun àbí kò nírun ó nírun ó pàgbẹ́ mọ́ra tó yẹ pé ìgbé ò jáwọ́ lára ẹni ńgbà tí ó ń kírun ṣó nírun àbí kò nírun ó nírun ṣùgbọ́n kò kì í ṣe ìwà tó dáa torí pé tí ìyẹn bá ń ṣe kò ní concentrate lórí irun bákan náà anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam nínú ó ní núhìyà ayùsọ́lì àrọ́jù mọ̀tẹ́sírọ́ anábì sọlọ́lọ́ àsálàm lára ẹ̀kọ́ tó kọ́ wa òun ni pé kíyàn má kírun lẹ́ni tó ń ṣe tán pè ní ìkùsọ́rọ̀ ìkùsọ́rọ̀ òun ni kó gbé ọwọ́ síbi tán ní kásírà òun ni wéèkì kéèyàn ló ń kírun nísìn kó wá fọwọ́ dábàdí so eléyìí ó lè má jẹ́ nǹkan tí ó gbajúmọ̀ láwùjọ wa ṣùgbọ́n àwọn èèyàn máa ṣe ìrànlọ́wọ́ muhammad sallallahu alaihi wa sallam ló fi pàkíyèsí pé kò ń ṣe nǹkan tí ó dá so bákan náà lára àwọn nǹkan tí wọ́n fẹ́ kí a avoid tí a bá ń kírun òun ni ìmọ̀ pọwọ́ wa papọ̀ ká ní àárọ̀ ọmọ níka ká ti ọmọ níka wa bọnú ara wọn nígbà tá a bá ń kírun ẹlòmí ń kírun lọ́wọ́ yóò máa rọ́wọ́ lórí irun náà ni yóò máa rọ́wọ́ lórí irun bẹ́ẹ̀ ni irun lọ so eléyìí náà lára ìconcentrate lórí irun ni tí máa affect ládàá ẹni tí ó ń kírun so anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó kọ eléyìí fún wa kódà ibi tánàbí ò fẹ́ dé ká tó worí ìrun ó fẹ́ ká avoid rẹ̀ káàbìn òjòrò ìkaná àwọn sàábí anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní anábí sallallahu alayhi wa sallam pé ìdá tawadda ahadukum fa ahsana wudu'ahu thumma kharaja 'amidan masjid tí nǹkan ní bá ṣàlùwàlá láti ilé tí ó dẹ̀ ṣàlùwàlá yẹn dáadáa tó wá jáde tó ń lọ mọ́ṣáláṣí fàláyíṣẹ́ bí kánà bẹ́yìn àṣàbí èyí kó má ti ọmọ ní kàbọ̀nù ara wọn fa iná òfin sọ́lá bí ó ṣe tí ìbẹ̀rẹ̀ rùn ni ká máa lórí ẹ̀hùn so eléyìí lára àìconcentrate níbi èrùn wa ni bákan náà anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ tó ṣe pé ta bá ń kírun ta ṣe ìforí kanlẹ̀ ọwọ́ wa tí a gbé kalẹ̀ yẹn àtẹ́lẹwà ta gbé kalẹ̀ nígbà tá ń ṣe ìforí kanlẹ̀ ká lífti ibi tí ó tẹ̀lé àtẹ́lẹwọ́ wa ìyẹn fẹ́ǹpẹ̀ ní fọ́ àmú wa ká lífti ẹ̀ sókè so lára ìmọ̀ ìforí kanlẹ̀ ẹ́ ṣe ni kéèyàn máa dọwọ́ délẹ̀ báyìí kéèyàn máa da tó bá fi àtẹ́lẹ̀ wọ́lé lẹ̀ ọwọ́ that is apá wa kó tún wá gbé ọwọ́ yẹn kalẹ̀ kó gbé e kalẹ̀ eléyìí lára àìmáàkírun ni so èèyàn máa lift yẹn sókè yẹn yóò lift yẹn sókè débi pé kí ni àbíyá yẹn náà yóò fẹ́ lè jẹ́ nǹkan tí ó mọ̀ à ń ta pàtàkì jùlọ tí yẹn bá ń dárun kí fún rẹ̀ ṣùgbọ́n bí yẹn ò bá dárun kí náà kò túmọ̀ sí pé kéèyàn mú ọwọ́ kó wá dáadélẹ̀ lẹ́yìn àtẹ́lẹwọ́ tó gbọ́rọ̀ dáadélẹ̀ so ọwọ́ kó wá dáadélẹ̀ eléyìí orong anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam hadith al-imam al-bukhari gbà wá ẹbùsùn bẹnu sahih muslim oníkin ìtàbílù fi ẹ̀ṣẹ̀ ìtìdáàlì ń bẹ́ẹ̀ ẹ má gbé ọwọ́ yín kalẹ̀ bí ìgbà tá a sọ pé ajá gbé ọwọ́ kalẹ̀ so eléyìí ó jẹ́ nǹkan tí a fẹ́ pàkíyèsí sí inú àwọn nǹkan tí ó yẹ kí a avoid nínú ìrùn táwọn afánpé ní mọ̀kọ̀rọ̀ àti abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó gba iṣẹ́ ìjọsìn wa kó gba ìrùn wa الحمد لله والصلاة والسلام على رسول الله ومعاش Uh, still on the Salah, we talked about the detested things in Salah. We have uh, mentioned the compulsory aspect of Salah, the conditions of Salah. We have mentioned the uh, mustahabbat of Salah, the sunnah of Salah, things that are recommended. So before we mention things that invalidate our Salah, it is good that we mention some of the things that are detested, though they are nothing that invalidate our salah, but they are detested, they reduce the reward of the salah that we observe. So we mentioned some things here, but with the evidences from the Messenger of Allah sallallahu alaihi wasallam. The first one that we mentioned is for somebody to be looking up why is salah. This is something that is wrong. The Messenger of Allah sallallahu was strict on this to the extent that he said that uh, some people who are raising their uh, sight towards the sky must abstain from that or Allah subhanahu wa ta'ala will snatch their sight away from them. So this is to tell us the uh, evil effect of such a thing that we don't hear Allah subhanahu wa ta'ala. So we should avoid what Allah subhanahu wa ta'ala does not love. So while you are in salah, you are expected to concentrate in your salah. So when you are looking up, this is a sign that you are not serious about your salah. You are not supposed to be looking up while in salah. You are supposed to be looking at the place that you are going to place your edge while in prostration. That is where you are supposed to be looking at while you are in the standing position. Not that you be looking up, this is what, this is wrong. So a lot of people would do that. Some people when they come to the market, for instance, they look here and there. Some people will be looking at the ceiling, looking at how a particular masjid is decorated, is, uh, is done. So these are things that we should avoid while in Salah. So this is not, it is not restricted to looking at the ceiling of the mosque. It also affects uh, you looking here and there, which is called al-iltifat. You turning your face to the right, to the left. Why in Salah you are not supposed to be doing that? Why in standing position? What you are expected to do at a praying one is for you to be looking at the place of your sujood or to be looking at the front. But for you to be looking uh, the left, the right, so this is what? This is wrong the one who does that, his salah is affected, though he has salah. Aisha radiallahu anha said, she asked the Messenger of Allah sallallahu alayhi wa concerning al sifat his salah, that is looking to the left, looking to the right, why one is praying. He said this is stealing that shaitan steals from one's salah. This is stealing that shaitan steals from one's salah. So one should avoid that. The one who look at the back while in salah certainly has no salah. So when you turn to the back, you turn to your back to look what is uh, behind you. So this uh, at least uh, affects your salah to the essence of what? Invalidating your, your salah. So one should avoid this. So one should avoid this. That is turning completely to the back by backing the, the, the Qibla or maybe turning your right to the Qibla or your left to the Qibla. So this is something that invalidates the Salah. But if it doesn't go to this level, that is one just looks to the right or to the left, it is attested. Unless if there is a need for that, as practiced by the Messenger of Allah sallallahu wasallam, in some of the instances. So likewise, it is something that is uh, uh, the tested for one not to place, uh, for one not to uh, uh, for, one to do the sajda, the two sajda, for one to do them quickly. When one prostrates, one is expected to raise the edge and sit. But some people, immediately they sit, they just go, they go back to watch, to do the sajda again. This is not okay. When you prostrate, you do sujood, you raise your head from sujood, you are expected to sit down and what exercise a kind of uh, calmness before you proceed to the second prostration. So if one prostrates and raises one's head and just go again, this is the test stage. You are not saying the person has no salah. But the one who places his head uh, on, the, on the ground for the first time and raises his head, he does not sit before going back towards to the sajda. Such a person has no salah because sitting is part of the composite aspect of Salah. And it also goes with what they call atumanina. So we, we, have to take our uh, note of this. So Messenger of Allah sallallahu alayhi wa sallam uh, said we should not behave like the dogs. Uh, what likewise we shouldn't be, behave like the, the crow that is the bird. And we should not be looking here and there while in Salah. So likewise, the Messenger of Allah sallallahu alaihi wasallam uh, frowns at you going to salah while the food is ready. If they present food to you, huh, you, you take care of the food first before you go to the salah. Though this mustn't be a constant practice by one. Then when we say you start with the food, this is not applicable to the masjid. Take for instance, Somebody brings food to the masjid, for instance, and we want to observe Salah. So are we going to deal with the food first or we observe Salah? No, the masjid itself is for For Salah. So you take care of the Salah first before you go to, before you go for the food. But let's say you are at home or you are somewhere else, uh, the food is presented before you, you can eat. In fact, it is advisable that you eat before you go to Salah on condition that what you are interested in the Salah and you can eat. Because at times somebody will be fasting and food is presented, food is uh, available, but you are fasting. So in that situation, you go for your salah because you are in a situation where you cannot eat. So likewise, it is wrong for us to be uh, bringing our fingers together while we are in salah. Only before we, uh, we start the salah. So trying to interlock our fingers is wrong. Some people, while they are in salah, so they will be what? They will interlock their finger or they will be pressing their fingers so that you can, you, can hear some sound. This is wrong. Somebody who does this in Salat, this shows that the person is not concentrating in salah. So you are observing salah to the extent that you are what? You are bending your fingers to hear a sound and you say you are in salah. So this is wrong. So Messenger of Allah sallallahu alaihi wasallam frowns at this. He said, when you perform ablution from O and you are going to the masjid, he said, uh, the person فَلَا يُشَبِّكَنَّ بَيْنَ أَصَابِعِهِ He should not interlock his fingers. فَإِنَّهُ فِي صَلَاةٍ Because he's already in salah. Not to talk of somebody who is now in salah. Even before the Iqamah is said, huh, ah, if you are asked not to interlock your, your fingers, so what about the one who is not in salah? So these people do it in our society. So, نسأل الله العافية والسلامة. Likewise, while prostrating, the Messenger of Allah sallallahu said, "You should not place your arms, huh? not your palm. Your palm will be on the floor as we all know, but your arm, your forearm, don't place it on the ground like this. This is wrong. This is like you are copying a dog." So the Messenger of Allah sallallahu said, "اعتدلوا في السجود ولا So while you are in sujood, do it properly. So don't uh, spread your forearms the way the dogs do. The way the dogs do. So these are some of the things that we are expected to avoid, though they do not invalidate our prayer. But somebody may be praying what he has of his salah is just 1 over 10 or 1 over 9 or 1 over 8 as the messenger of Allah has said. So we should observe our salah so that we can uh, score as many much as possible. Know that we have little reward from the salah that we observe. So concentration in our salah matters a lot. There are a lot of things that are, uh, that are frowned at, but because of time we just try to uh, bring this to our notice. May Allah subhanahu wa ta'ala accept our prayer. May subhanahu wa ta'ala overlook our shortcomings. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت after Furqan